olúwa èmi sátìgbòhùn rẹ mo sọ ti fẹ́rẹ̀ sí mi jésù mi o ṣùgbọ́n mo fẹ́ lé e lábẹ́ ìgbàgbọ́ kí lè tún bọ̀ sùn yóò fa mi mọ́ra mọ́ra olùkọ́ ibi àgbélébú tó kù ó fà mí mọ́ra mọ́ra Olúwa sí ibi ẹ̀jẹ̀ rẹ̀ tó bí. ó dá ojú imú àtẹnu a kì í gba láísẹ̀nsì ká tó lò ó bẹ́ẹ̀ lẹ́nìkan ò ní bẹ̀rẹ̀ rìsíìtì ọpọlọ mi South Africa láwa yìí a ṣe kẹ́sẹ̀kẹ́sẹ̀kẹ́sẹ̀ wọ France ní Europe ọlá Elédùmarè ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ègbé ni fún Èṣù àti fúnṣẹ́ ọwọ́ rẹ̀ yóò bàbá ti gégún fún ọmọ ti gégún fún ègbé ni fún èṣù àti fúnṣẹ́ ọwọ́ rẹ̀ ègbé ni fáwọn tó tẹ̀lé. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọláyínká ọmọ ayéfẹ́lẹ́ tó gbé mi débi báyìí oore ọ̀fẹ́ elédùnmarè ṣáà ni mo rí gbà ọjà tí ò gbọ́dọ̀ tu ọwọ́ rẹ̀ ò ní kọ̀sálẹ̀ àpò ó jàre báyé máa ń bèrè kọ́ lọ́rùn mi dá o. yóò bọ̀tá bá ń bèrè fọlọ́run mi dá o jésù tí mo mọ̀ kò ní dójú tì mí o ayé ti ṣe ṣe kọ́pa wá òjò rọ̀rọ̀ bí kábùrẹ́ wà o àwa máa ń yan fandafanda lójú ẹlẹ́gàn o irọ́ ni wọ́n pa á ẹjẹ́ á máa bá fàájì wa lọ ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ nígbè lọ. ọlá Elédùmarè Jésù Kristi ọba ògo ni tó fún mi láyọ̀ káyọ̀ ó fún mi láàánú kan àánú mo wá dá láyọ̀ rẹpẹtẹ bó bá wá rí bẹ́ẹ̀. mo lọ sínú ìjọ mímọ́ bọ́ sínú ìjọ mímọ́. Mo ti fọwọ́ mi kọ̀wé ohun rere. Èmi kò ní pàtà mọ́ bí ó pọ̀. Lọ sínú ìjọ mímọ́. Lọ sínú ìjọ mímọ́. mọ́ ọwọ́ mi kọ̀wé ohun rere èmi kò lè padà mọ́. nígbà kan rí n kò mọ̀gbọ́n rẹ bàbá. ìgbà kan rí mo ti ṣìnà sáko lọ. ṣùgbọ́n Jésù fọ́rẹ́ ọ̀fẹ́ pè mí ó sọ mí lọ́mọ òmòyege ẹgbọ́n náà èyí lòun Jerúsálẹ́mù o. Jésù Kristi ọmọ Ọlọ́run àpáta àti àṣà mi ìrẹ ló bá mi là nínú ewu yóò oníṣègùn la wà ní. bàbá mi ọ̀run jésù àbánidáró àbánidáró ló lórúkọ ńlá àbánidáró lọ́mọ tó ṣe mí lógo ọ̀rọ̀ rẹ̀ mú ni lára àbọ̀ òun ti Jésù. Ìró dídùn lórí Sera orúkọ dídùn líyà ọ́ orin tó lójú lọ ní Jésù Jésù Jésù. mi tó ní ń wá ṣiṣẹ́ òun bàbá ní mọ̀mọ́ lọ yeye ní mọ̀mọ́ dán wò wọ́n níṣẹ́ alágbèéni àmọ́ ó ní ṣègùn làwa ní. Jésù àbánidáró abẹ́ orí wọṣẹ́ Jésù láyé mi o ọ̀rọ̀ rẹ̀ mú ni lára dá. a gbọ́ ohùn ti Jésù. ìró dídùn lórí ìsera orúkọ dídùn níyà ọ́ orin tó dùn lọ ní Jésù Jésù Jésù. ọlọ́run tó ga o kábíyèsí rẹ o ọlọ́run tó ga o ògo owó kó gbòbí lọ́wọ́ mi ó dá mi sí kábíyèsí rẹ o yóò kábíyèsí rẹ o ọlọ́run tó ga o kábíyèsí rẹ o ọlọ́run tó ga o àwọn tó gbòdì lọ́wọ́ ni ó dá mi sí kábíyèsí rẹ̀ o. o forí sẹ́ láyé mi o a lè wí lè ṣe o kò ṣe púpọ̀ lọ́rọ̀ mi alágbára tó ga o kò gbowó kó gbòbí lọ́wọ́ mi ó dá mi sí kábíyèsí rẹ̀ gbogbo Europe South Africa kábíyèsí rẹ̀ o ọlọ́run tó ga o kábíyèsí rẹ o ọlọ́run tó ga o ògbówó kókó mi lọ́wọ́ mi ó dàbí sí kábíyèsí rẹ o. love you mi o ẹlẹ́dà mi. bàbá ò ní sọ pé òun ò mọ òun ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ọmọ ọmọ rẹ̀ o. ìwọ ló ṣẹ̀dá mi ò ẹlẹ́dà mi. dábọ̀ bàbá jẹ́ kí tèmi ṣe é ṣe o. aráyé wọ́n ní mẹ́mọ́lé darí o ọ̀nìyàn ní mẹ́mọ́lé dàṣe kí n wá gbára kún agbára ni Ọláyínká Ayéfẹ́lẹ́ o ọwọ́ rẹ̀ ò ní kàn sálẹ̀ àpò ó ṣe púpọ̀ lọ́rọ̀ mi òun ló gbé mi dé Europe wọ South Africa wo ẹlẹ́nu ló lẹ́nu ẹ̀ tó gbé ń rojọ́ ohun tó yẹ kó máa sọ fún wọn ni pé ọ̀rọ̀ ọlọ́run dàbí òwe o ọ̀rọ̀ ọlọ́run dàbí òwe. ọ̀rọ̀ ọlọ́run dàbí òwe o ọ̀rọ̀ ọlọ́run dàbí òwe o. àbìràkà ẹ lọ ṣọ́ra yín àbìràkà ẹ lọ ṣọ́ra. Alagidi ẹ lọ ṣọ́ra yín o. alágídí ẹ lọ ṣọ́ra. òjò ẹ̀sán kò ní gbé sókè yóò rọ̀. òjò ẹ̀sán kò ní gbé sókè yóò rọ̀. ọ̀rọ̀ ọlọ́run dàbí o. agbára ẹ̀mí mímọ́ tó fi fún mi kò tó o bàbá bá mi fi kún sí i agbára ẹ̀mí mímọ́ tó fi fún mi kò tó o bàbá bá mi fi kún sí i ó lágbára ẹ̀mí mímọ́ tó fi fún mi kò tó o bàbá bá mi fi kún sí i agbára ẹ̀mí mímọ́ tó fi fún mi kò tó o bàbá bá mi fi kún sí i. ó arákùnrin arábìnrin pẹ̀lú ẹ̀mí mímọ́ mi. yóò láìsí ẹ̀mí òfò lè nìyàn èrè Jésù yóò fún ọ. ó lágbára ẹ̀mí mímọ́ tó fi fún mi kò mọ̀ tó bàbá bá mi fi kún sí i. yóò agbára ẹ̀mí mímọ́ tó fi fún mi kò yìí tó bàbá bá mi fi kún sí i. agbára ẹ̀mí mímọ́ tó fi kún mi kò tó bàbá bá mi fi kún sí agbára ẹ̀mí mímọ́ tó fi kún mi kò tó bàbá bá mi fi kún sí. ẹ wo akọ ọ̀nà o èmi yìí Jésù tó ṣohun ara fún mi. Yo bàbá mi mọ̀ ṣe láàyè mi ò mọ̀ ṣe oore rẹ pọ̀ o olóríire bí èmi ò wọ́pọ̀ o. ṣé kí n sọ kẹ́gbọ́ oore tí bàbá ṣe láyé mi ò pọ̀ ó pọ̀ jẹnu lọ ẹ̀dùn ọ̀nà àti jùwá ni wọ́n bá lọ àìtó ni wọ́n bá bọ̀ o olú ọmọ ọ̀gá ńlá àkókò lólodó gbígbẹ́ aláṣẹ big world ìrànrógùn ló lẹ́kọ̀ọ́ yangan kò lè mìín jésù tó ṣohun àrà fún mi. yóò bàbá mi mọ̀ ṣe láàyè mi ò mà ṣe òkòrè rẹ pọ̀. olóríire olóríire bí èmi ò wọ́pọ̀. ṣé kí n sọ kẹ́gbọ́n? bá ń ṣe láyé mi ó pọ̀ ó pọ̀ jẹnu lọ. nípò kíkó tí mo lè wà tí mo lè wà tí mo lè wà ó bàbá agbára rẹ̀ náà ni láyé káyé tí mo lè wà ó tí mo lè wà ó tí mo lè wà ó bà mí agbára rẹ̀ náà ni ó mí èló ni mo gbé fún ọ lórí afẹ́fẹ́ tí mo mí sí mú mi. Si èèlò ni mo pé fún ọ lórí oòrùn tó ràn sára mi o. èèlò ni mo pé fún ọ tí mo kú lálẹ́ tó jí mi lówùrọ̀ pẹ̀lú agbára rẹ ni o má ṣeun o o má ṣeun o bàbá o bàbá abìnrin ni torí bíbélì mi fi èmi. Jésù ni ọ̀nà òtítọ́ àti ìyè. Èmọ̀ sẹ́ni tó lè dọ̀dọ̀ Ọlọ́run láì ṣe nípasẹ̀ olùgbàlà Ọlọ́run tí ń jẹ́ mi ni. Àní Bíbélì mi sọ fún mi, ó sọ fún mi. Pé bá ti wáyé parí láàrí, ẹnìkan ò lè kánjú kọjá kádàrá. ẹni tó ṣòro bọ́jà jù òun lẹni tọ́lọ́run ń ṣe tiẹ̀ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba òkú ọ̀rọ̀ Jésù yẹn ṣe àbí ó ṣe o ó ṣe làṣẹ ń dúpẹ́ èsì o mẹ́mọ́ lè dáṣẹ́ mẹ́mọ́ lè rí mo ní mírẹ́kù yẹn ṣẹlẹ̀ àbí ó ṣẹlẹ̀ o ó ṣe ángẹ́lì dúpẹ́ tó bá wá rí bẹ́ẹ̀ ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ bàbá ọlọ́pọ̀ oore ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ sọ bẹ́ẹ̀ ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ bàbá dúró ó tẹ̀lé dé South Africa ọkọ tèmi tọ́pẹ́ òyìn lọ ládùn kalẹ̀ ìyá olóríire ọmọ Ọ̀ṣun níjẹ̀ṣà nílé Ògbómọ̀ṣọ́ ló ṣọkọ jẹ̀ṣà o ọwọ́ rẹ̀ ò ní kọ̀sálẹ̀ àpò bàbá Jíbọ́lá bàbá Kọ́lá olé l'Amẹ́ríkà bàbá Oyíndàmọ́lá l'Amẹ́ríkà. La bàbá bíọ́lá lamẹ́ríkà tọ́lá elédùmarè àjọ máa ṣoríire ni bá mi tọ́jú ẹbí ké rẹ́fúrẹ́nà alábí ọmọ wọn léjìgbò bá mi tọ́jú bàbá tí èjìrẹ́ ara ìsokùn ẹ̀dùn agbórígi rẹ́tẹ̀ ó délé ọ̀rọ̀gùn ó ní kó kí ọ̀rọ̀gùn ó ní ọ̀rọ̀gùn ọba òun náà ọba ó bẹ́ kìsì bẹ́ kẹ́sẹ́ ó fẹsẹ̀ méjèèjì bẹ́ sílé alábìsà ó lò ní gbaṣọ. jésù nìkan ni mo ní ní bàbá o jésù nìkan ni mo ní ní bàbá. yóò jésù nìkan ni mo ní ní bàbá. jésù nìkan ni mo ní ní bàbá. ẹ eh, eh, ẹ bá mi bọ́ orúkọ rẹ̀ eh, ẹ bá mi bọ́. Dọ́láyẹmí ìwà po ọkọ̀ Josephine tèmi tọ́pẹ́ Dọ́láyẹmí baba blessed baba Francis baba Austin Dọ́láyẹmí. Jésù nìkan mo mọ̀ ní lọ́lọ́run Jésù nìkan ni mo ní ní bàbá Jésù nìkan ni mo mọ̀ ní láyé mi o Jésù nìkan ni mo ní ní bàbá ẹ bá mi kórúkọ rẹ̀ ẹ bá mi kórúkọ rẹ̀ ẹ bá mi kórúkọ rẹ̀ Jésù mi ni mo ní mi bàbá. Reverend Stephen ó ṣe kú bọ́lọ̀ lọ́bí Ọláyínká Òyìnlọ́lá ọkọ tèmi tọ́pẹ́ ọkọ ìjẹsà mọdọmọpanọdọ mẹlẹni àtẹkà ọkẹlẹni ẹwẹlẹ ìjẹsà dúdú lẹgbọn pupa làbúrò oyin lọ́lá ọwọ́ rẹ̀ oníkọ̀sálẹ̀ àpò. wọ́n mọ́ ní ìrìnàjò gbé sájò bábí tọ́jú ẹnjìníà Fẹ́mi Àlàó ọkọ̀ Bọ́lá ńlẹ̀ bàbá Láolú bàbá Fèyí mi bàbá dẹ́yìn mi ò lọ́lá Elédùmarè àjọ máa ṣoríire ni aláṣẹ FBS engineering gbogbo wọn lè yàn mí ìṣẹ́ṣẹ́ orí ẹnìkan ò rí o. orí làtọ́ o inú níbi nípọ̀ o. èèwòrí o àwòrí o. ṣàmùgbọ́mọléke mọ́mọ́jọ́mọ́ jìyà o. ẹ bá mi tọ́jú sọlá déwùmí. ọkọ̀ kámiyán ni wọ́n máa pè olóríire ni. bàbá yọ̀mídé bàbá tèmi tọ́pẹ́ wá wá olúmídé. aláṣà equatorial energy ọwọ́ rẹ̀ ò ní kànsálẹ̀ àpò láéláé olú ọmọ ọ̀gá ńlá aláṣẹ big world ó tọ́jú mi nígbà gbogbo èèyàn pàtàkì mi ni títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ ẹ. Oh láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ yóò. títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. wọ́n ń jí àdìsá ẹ́dítọ̀ ní guardian newspaper bàbá ìbejì bàbá ìtìrẹ́ ni títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ yóò. títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. ẹ bá mi tọ́jú mi sí sòkúrú ẹyẹ ọmọ lọ́lá. ẹ bá mi tọ́jú mi sí sáwọ́. lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. sálẹ̀ àpò jẹ́ kí bínúbínú máa bínú ọlọ́run lolùṣọ́ àgùntàn rẹ ẹ bá mi tọ́jú John broda John mi ò satin ọmọ wọn ègùn nílé John Best Clothing of number eleven Ezekiel Street ló ti gbé ń pawó ajé wálé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 kẹ́ o. títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ̀ ni. títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ̀ ni. títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ̀ ni. lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ̀ ni. lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ̀ ni. lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ̀ ni. lẹ́fẹ̀ẹ́nu yín lọ́lá ló tún ní kí n wí pé gbogbo àjíbás members Baptist Church. gbogbo wọn léjìgbò ni gbogbo achievers member baptist gbogbo èjìgbò èkó nílé lọ́lá elédùmarè àjọ máa ṣoríire ni ẹ bá mi tọ́jú Mrs. Afọlábí ẹnjìníà Ọlálékan Lawal bàbá Bùkọ́lá ọkọ Adéọlá mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ júbà rẹ ọ̀nàrẹ́bù Gbẹ́ngà Odùbìtàn bàbá Ṣùgbọ́mi bàbá Tóyìn ẹ bá mi tọ́jú Káyọ̀dé Odùbìtàn mi. Baba Daniel baba Benjamin gbogbo wọn ń bá rẹfẹnu ní lọlá dúpẹ́ ọmọ ló kú ọjọ́ sí lọlá Elédùmarè àjọ máa ṣoríire. Oh, ẹ̀yin Olúwa hey. mi ayọ̀ àtọ̀run wá mímọ́ ayọ̀ táyé kò lè fún mi olúwa ló fi lẹ̀ láti kọ́rùbí lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀dọ̀ bàbá mímọ́ olúwa yóò rà ọ̀jẹ̀ ìṣẹ̀lẹ̀ sínú ìjọ mímọ́ yìí. ọlọ́run ló dá wa lọ́lá ìjọ mímọ́ o. ọmọ yín ló ń bọ̀ àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ́lá kò ní. Ṣẹ́gun Adéwọlé mo ti dé mo dé bí mo ti dé ẹ mọ̀ pé no darling lọ̀rọ̀ mi. Àròlé alára àkọ́bí alára ẹ sọ fún bínúbínú kó lọ kú mo tún ti jolú ayé ní Europe ọlá Elédùmarè ṣáàbì yóò ẹ̀yin olúwa ẹ̀yin mímọ́ ọjọ́ àtọ̀run wá mímọ́ ó yọ̀ọ̀tayé kò lè fún mi olúwa lòfin ìbílẹ̀ láti kọ́rọ́ mímọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ bàbá mímọ́ olúwa yọ̀rọ̀ òjì ṣẹlẹ̀ sínú ìjọ mi. ó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀mí mímọ́ mo fẹ́. ẹ̀mí mímọ́ mo fẹ́. ara yóò padà dèrú ẹ̀ o ẹ̀mí mímọ́ mo fẹ́. èsì o ẹ̀mí mímọ́ mo fẹ́. ẹ̀mí mímọ́ mo fẹ́ padà bèèrè pé èmi ni mo mọ̀ fẹ́. mi tọ́jú ẹnjìnìá Lékan Lawal bàbá Bùkọ́lá ọkọ Adéọlá ọ̀nà rẹ̀ bú Gbẹ́ngà Olùbìtàn bàbá ṣùgbọ́n bí bàbá tó yìí ẹ bá mi tọ́jú ṣẹ́gun ọmọ òye kan mi. ọwọ́ rẹ ò ní kàn sálẹ̀ àpò àbúrò rosimi támà. barista bọ́ládé aṣáolú. ọkọ bùn mi máa dá kọjọkọjọ bàbá fèyí bàbá olóka yóò padà dẹrù bẹ ẹ̀mí mímọ́ mo fẹ́ mímọ́ mo fẹ́ èmi ni mo mọ̀ fẹ́ ara yóò padà bẹ̀rẹ̀. ẹnjìnìá lẹ́kàn làwà lọ́kọ̀ adéọlá bàbá bukola, bámi tọ́jú abíọ́dún ọmọọlá world music ọlọ́lá tí mo bá ròde èèyàn pàtàkì mi ni o fi mi lọ́kàn balẹ̀ o fi mi lọ́kàn balẹ̀ o ara yóò padà dèrú fi mi lọ́kàn balẹ̀ o dé o fi mi lọ́kàn balẹ̀ o fi mi lọ́kàn balẹ̀ o ara yóò padà dèrú fi mi lọ́kàn balẹ̀ o. ẹ jẹ́ ń kọrin tí mo kọ ní Europe mo gbé dé South Africa ó yá ọba mi ọba ìbú ọba mi ọba ìṣá o ẹ̀rù jẹjẹ létí òkun o sọ bẹ́ẹ̀ kóra rẹ. ọba mi ọba ìbú ọba mi ọba ìṣá o ẹ̀rù jẹjẹ létí òkun. ni ọba mi ọba ikú ọba mi ọba ìṣá o ẹ̀rù jẹjẹ létí òkun o mi ò bọ́ ọba mi ọba ikú ọba mi ọba ìṣá o ẹ̀rù jẹjẹ létí òkun o. ọjọ́ mímọ́ ẹ̀rọ bá yọ. Yo, ọjọ́ ayọ̀ náà sì ti dé. Ah, Jésù kú ó sì yẹ títí ayé láti mú wáyé títí ayé. Ó jọba. Àjẹsù ti yẹ ó ti jọba. Ó jọba títí ayé. Adírẹ́kọ̀ọ́ làlá fi ìwé tàbẹ́ wá ọ̀rọ̀ ṣùgbọ́n ṣe. máa fòyà ní apá Jésù kò sí ohun ẹ̀rù kan iná tí ń jó kò lè sùn mọ́. òkun èṣù tí kìíní ń bọ́lé mo rọmọ àgbélébù rẹ̀ mo ka ohun gbogbo sáásán abẹ́rù yìí rẹ̀ ọkọ. èmi kò ní. èmi kò ní jùwọ́ sílẹ̀ jésù olùgbàlà mi inú rẹ̀ ní iye mi wá ìrẹ̀ ní olùgbàlà mi. ẹ jẹ́ ń délé David Ajíbóyè o ọwọ́ rẹ̀ ò ní kọ̀sálẹ̀ àpò láéláé David ọmọ màmá tó relé ogbó lọ́jọ́ sí. Si bá mi tọ́jú ẹ̀gbọ́n mi dàdà nìtọ́pẹ́ ọmọ àgbéyọ ó ń tọ́jú ọláyínká ayéfẹ́lẹ́ àgbéyọ wọn rẹ oníkànsánlẹ̀ àpò àbùdí nítorí òkun náwó náwó tí kì í ṣàpá ní o ọlá elédùmarè ló jẹ ìyá ọ̀nà dídé ẹ bá mi kí bàbá ọmọ wọn níjẹ̀ṣà usman dagbọjọgbọjọ aláṣẹ brisco motors ẹ jẹ́ ń tún ṣe báyìí ní orílẹ̀ èdè ènìyàn dúdú àti káwọn sí ewé kan ṣùgbọ́n àwa ní bàbá kan lọ́lọ́dẹ tó mọ̀ pé tirẹ̀ làwa ó dé. ọmọ mi ni àṣẹ lókè. tọ́kan sí a ò gbọ́dọ̀ gbàgbé orísun wa gbogbo wọn lè yàn mí wo àròjọ ọmọ Peter àròjọ ọmọ Stephen àròjọ ọmọ Jésù Olúwa àròjọ ọmọ Mósè orí mọ́ládẹ kẹta kó kíyè sára kẹrùbù ẹ̀yọ sẹ̀ráfù ẹ̀yọ àfipìlẹ̀ lélẹ̀ lórí òtítọ́ àfipìlẹ̀ lélẹ̀ lórí òdodo. bàyẹ̀ ń fún wọn ṣe àwọn àǹgẹ̀lì fẹ́ o ọlọ́run abrahamu fẹ́ àwọn ogun ọ̀run sì gbàdúrà rẹ̀ adéyé yóò jẹ́ tiwa kẹ́rùbọ̀. ìlú ẹ̀yọ́ sẹ̀ráfù ẹ̀yọ́ àfi ìpìlẹ̀ lélẹ̀ lórí àfi ìpìlẹ̀ lóore. ọmọ yìí bẹ̀rẹ̀. èrò ìwá ohun èrò ẹ̀yìn ará ilé òwò ará oko ìmọ̀ba mi kì í jésù kókó iṣẹ́. èrò ìwá ohun èrò ẹ̀yìn ará ilé òwò ará oko ìmọ̀ba mi kì í jésù kókó iṣẹ́. bó bá ṣe mi ní ẹ̀yìn ni ṣe ni bá jó sápá ọ̀tún àní bó bá ṣe mi ní ẹ̀yìn ni o. Oh ǹbá màmá jó sápá òsì o ǹbá fi gbogbo ara mi jó mi ò lè ti nàìjíríà lọ Europe mi ò lè ti nàìjíríà lọ South Africa kí n mọ mọ tí mò ń ṣe ìgò bẹ̀tà ìgò bẹ̀tà ọmọ nna òrèlé mọ́ kò má dáa kí n sọ́fà láyé kí n tó kú kí n tún dáadáa olùgbàlà kí n tún máa sọ́fà. Ah wá o èrò ẹ̀yìn ara ilé o ara oko ìmọ̀ba mi kí Jésù ó kú iṣẹ́. èrò ìwá o èrò ẹ̀yìn ara ilé o ará oko ìmọ̀ba mi kí Jésù ó kú iṣẹ́. ó bá rí bẹ́ẹ̀ lẹ́bà lẹ́bà lẹ́bà lẹ́bà lẹ́bà ó tọ́jọ́ tani àwọn áńgẹ́lì Olúwa ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ ká jọ yin Jèhófà ṣe lọ́pàá àwọn. lẹ́bà lẹ́bà lẹ́bà. lẹ́bà odò tó ní. lẹ́bà odò lẹ́bà odò. ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ ká jọ yin Jèhófà ṣe lọ́pàá àwọn. lẹ́bà lẹ́bà lẹ́bà lẹ́bà. lẹ́bà lẹ́bà odò lẹ́bà odò lẹ́bà odò. ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ ká jọ yin balé, balé, balé, balé. Hoje é